The topic of this text is evening pastimes in a small Yoruba village. Ní ìletò kékeré láàrin àwọn Yorùbá, ọ̀nà tí wọ́n gbà mú inú ara wọn dùn ní ìrọ̀lẹ́ ni láti pe ara wọn jọ fún ìtàn sísọ tàbí àlọ́. Eléyìí wọn ó ṣe tó jẹ́ pé wọn yóò máa kọrin, wọn yóò máa sápẹ́, inú wọn yóò sì dùn. Bí wọn kò bá ṣe eléyìí, wọ́n lè lọ fún gídígbò pàápàá jùlọ láàrin àwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin wọn máa ja ìjà gídígbò à ń gbéni lẹ́sẹ̀ à ń gbéni à ń gbani lẹ́sẹ̀ èyí lọ́pọ̀ jù láàrin wọn bí bẹ́ẹ̀ kọ́ wọ́n tún lè kọ orin. second version. ní ọjọ́ alẹ́ láàrin àwọn Yorùbá ọ̀nà tí wọ́n ń gbà mú inú wọn dùn pọ̀ èkíní wọ́n lè pe àpèjọ fún orin kíkọ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ìlù àti aro oríṣiríṣi tí wọ́n sábà máa lù nìwọ̀nyí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè sọ̀tàn kí wọ́n kọ́ kọrin kí wọ́n kó sì máa pàlọ́ lẹ́yìn eléyìí wọ́n tún lè já gídígbò gídígbò gídígbò hee gídígbò gídígbò hee ẹ kọrin àbẹ́ kọrin ágbérin èyí ni tó pọ̀ jù láàrin wọn ní ìgbèríko ṣùgbọ́n ní ìlú ńlá kò rí bẹ́ẹ̀. Third version. ní ìletò kéékèèké ní ilẹ̀ nàìjíríà níbi tí kò gbé sí sinimá tó bá di ọjọ́ alẹ́ àwọn èèyàn wọ́n máa pe ara wọn jọ fún ìtàn tàbí orin kíkọ nígbà tí wọ́n bá ń kọ orin wọ̀nyí wọ́n ó máa sápẹ́ ẹlòmíì ó sì máa jó bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọkùnrin wọ́n lè kó ara wọn jọ fún gídígbò jíjà ní àsìkò gídígbò wọ́n máa kọrin gídígbò